ẹ káàbọ̀ sórí la TV ẹ lónìí a máa kọ́ wa a ṣe ń ṣe logo ẹ lórí Photoshop a ní logo kan tí tẹ àwọn student ń bá jà ní orí Photoshop so logo yẹn a máa sáré ṣe fún wa just to teach us how to use pen tool tẹ bá lọ sí nike.com ẹ rí logo yẹn lóríṣiríṣiríṣiríṣiríṣiríṣi ṣùgbọ́n èyí tá a fẹ́ ṣiṣẹ́ lé lórí nínú wọn specifically lẹ́ni òun lélẹ́yìí ẹ ti rí a ti ṣiṣẹ́ ẹgbẹ́ kan bí òun rèé we have this type too we'll probably work on this one a máa ṣiṣẹ́ lórí eléyìí náà tá a bá ṣe yẹn tán then tá a bá lè cover eléyìí now tá a bá lè cover it now a ṣe ní second lesson so Nike logo òun la fẹ́ ṣe ordinary one tí kò ní orúkọ lórí if we have to get the proper name mi ò mọ orúkọ logo Nike what is nike font's name futura bold so we already have the futura bold which means makes our work easy yeah so now we open our photoshop then we do on window control n in mac we have command n then we go to uh, default photoshop size we say okay then that gives us our layer ìyẹn default yẹn ta lọ yẹn ta ṣe okay yẹn ló fún wa ní layer yìí ló fún wa níbi tá a ti fẹ́ ṣiṣẹ́ size photoshop ordinarily lele so now that we are here the next thing is we have to create another layer because this is our background then we have a layer here so layer ta create yìí sìn orí ẹ̀ láti máa ṣiṣẹ́ this pen tool helps us to use our free hand to create what we want then we have this lasso two, lasso two, polygonal lasso two. they are all lasso two, used for trimming and for uh, uh, uh, masking a fi máa ń mask nǹkan jáde fi trim ẹ tẹ bá lọ wo tutorial wa tí a ṣe which i will give you the link after this tutorial tẹ bá lọ síbẹ̀ ẹ rí tutorial wa tá ṣe for uh, trimming picture ẹ lè fi understand àwọn tool yìí so this same tool kò ń ṣe fún trimming picture nìkan wọ́n tún máa ń lò fi ṣe logo so bí logo nike yẹn tá a bá bẹ̀rẹ̀ dot ẹ̀ láti iwájú bíi báyìí wọ́n ní ó cuff nídìí tá a bá cuff ìdí yẹn báyìí sìn ṣe ti rí báyìí so báyìí ti cuff ẹ̀ yẹn a wá sí alt tá a máa tẹ alt mọ́lẹ̀ tá a bá tẹ alt mọ́lẹ̀ ṣe rí ó fún wa ní arrow kan nísàlẹ̀ tá a bá click ẹ̀ báyìí sìn ó ti kọ́ ti ìlà yìí tó wà lẹ́gbẹ̀ẹ́ bíi tá a fi lè yọ shape jáde ó ti kọ́ ti bíi kúrò ó fún wa lẹ́yọ kan yìí tá a bá tẹ̀lé ìsìn ṣe rí nǹkan tó fún wa ẹ jẹ́ kí n undo lẹ̀ torí kíní ó wà very very important ṣe rí pò ti padà ẹ̀yẹn jẹ́ kí n kọ̀ tẹ́ bíi lásán ṣe rí nǹkan tó fún wa ṣe rí bó ṣe ṣe yábàjàbá báyìí so it's not going to make the line straight and we don't want this in our tutorial so except your line is longer let me undo ẹ ká undo taba undo taba a bá ṣe sí longer line nísìn ẹ rí i pé wíwọ́ tó yẹ kó wọ́ yamayama ó wọ́ ọ lọ straight báyìí ni which works for us but in some occasion you have to come and recreate here let me undo so a lè tún fa line ká straight here díẹ̀ bá ṣe fẹ́ ṣe ti rí i àtúntẹ hot mọ́lẹ̀ a máa tún fi yọ cough cough kúrò àwa lè straight ẹ̀ tán tí bá a ṣe fẹ́ kó lọ a lè dá padà báyìí láti bíi náà a tún lè yí lo cough wa ṣe ti rí a ti cough ẹ̀ ẹ ti rí bá a ṣe ti cough ẹ̀ yìí a ní láti tún lo hot láti fi tẹ bíi náà a straight ẹ̀ báyìí ṣe ti rí a join ẹ̀ bíi tá a bá wo bó ṣe rí níbí yìí àti bí ẹ rí pé igun yìí kò dọ́gba ẹ rí ìsàlẹ̀ yìí náà ó yọ kọ̀ǹtọ̀ ó súnké jura wọn lọ tá bá wo logo tá à ń try láti láti ṣe see you see the way this logo is is longer bokia here ibi ìtóbi ibi yìí kéré sínú ó gùn níbí ó sharp lórí lókè níbí yìí ẹ jẹ́ ká padà sísàlẹ̀ ká wá wò ṣe ti rí nǹkan tá a ṣe ń bì so ní ìsìn tá bá wá sí ìsàlẹ̀ ń bì yìí direct selection tool a ní shortcut ẹ̀ tá bá click ẹ̀ báyìí fi tá a bá click ẹ̀ sórí ẹ̀ a lè fi adjust àwọn point tá a ti mú iṣẹ́ rí ṣe rí pé a ti ń adjust ẹ̀ pé a ti wà ní ìbámu pẹ̀lú logo Nike ká kàn sún sẹ́yìn díẹ̀ kó gùn bá a ṣe sún sẹ́yìn díẹ̀ yìí a sì lè gbé síwájú o kọ́tà ṣe yìí a sì lè tì í síwájú so bá a ṣe ti sún yìí sìn bá a ṣe ti ní Nike wa yìí sìn yìí the next thing tá a máa ṣe ni pé a máa click lórí line yìí a máa wá right click a máa wá ní pé make selection tool tá a bá fẹ́ lo make selection yẹn ẹ jẹ́ kí n ṣe make selection fún yín náà òkè ṣe ti rí nǹkan tó ṣe ìlà tó ṣe yìí tí n bá paint sí báyìí nsìnyìn ẹ ti rí pa ti rí logo Nike dúdú tí n bá undo ẹ̀ tó a bá fẹ́ lo make selection tool yẹn a ti undo báyìí nsìnyìn tá a bá right click a lè lọ sí fill part yìí àwa wá sí kọ́lọ̀ yìí kọ́lọ̀ tá a bá fẹ́ lò bó bá jẹ́ red ni tá a bá sọ uk nísìn ta ní uk ṣe rí pé red ló fìlẹ̀ tó bá dẹ̀ jẹ́ black náà ni ẹ jẹ́ ká undo ẹ̀ so nike logo wa ni a ti ní yìí ní red yìí bá a ṣe ní ní red yìí sìn bá a ṣe jẹ́ pé a ara wa create èyí tá a ṣe ní red yìí sìn ẹ̀ text yẹn nike yẹn ní capital letter ẹ̀ ó ní pé futura ni a máa lò nike a ti kọ nike wa báyìí a fún ní seventy five káwá wá káwá type futura síbí futura bold so futura yẹn ó ní family tó pọ̀ ṣe rí i. tá a gbé síbí tá a bá kùn ní red ẹ jẹ́ ká sọ pé ká má kí bíi pé a ti ṣe tán tá a bá kùn ní red yìí bá ṣe pick and bíi ṣe ẹ ti rí ẹ rí i pé nike tiwọn náà ó tún súnmọ́ra wọn bákan èèyàn máa ń gbé sample tó bá jẹ́ logo ní logo lèèyàn fẹ́ ṣe èèyàn á mú sample nǹkan téèyàn fẹ́ ṣe tira á fi ṣe òun nìyí o so ẹ jẹ́ ká fa ilé ìwọlé ká fi wò lẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣé ẹ ti rí ẹ jẹ́ ká tì sísàlẹ̀ nínú ká gbé sẹ́gbẹ̀ẹ́ báyìí pé ké o torí mi ò fẹ́ ṣe irú mistake bẹ́ẹ̀ yẹn mọ́ o mo fẹ́ gbé nǹkan kan sókè o láti fi máa wo nǹkan tí mò ń ṣe a lè gbé sókè báyìí ká máa wo nǹkan tá à ń ṣe so ju gbogbo ẹ̀ lọ ṣe rí i pé ó padé mọ́ra wọn ó súnmọ́ra wọn dáadáa tá a bá wá síbí yìí tá a bá tì í síwájú tá a ti sẹ́yìn minus ó máa pàdé mọ́ra wọn tá a bá lo eléyìí ṣe rí a lè fi dẹ̀gbẹ́ ṣe ti rí bẹ́ẹ̀ yẹn ẹ pé ìdí eléyìí ìdí tí tọ̀dọ̀ wọn yìí ó kí eléyìí kò kí a bá máa fi wo bold ni wọ́n ní àwọn lò yìí já sí pé ẹ̀hẹ́n eléyìí náà tún súnmọ́ eléyìí náà tún súnmọ́ bold náà lélẹ̀ ó ní futura extra bold so extra bold yìí náà ó ṣiṣẹ́ súnmọ́ nǹkan tá à ń fẹ́ ṣe rí ìgbà tá a tiẹ̀ gbélé sí ó tiẹ̀ fẹ́ ó fẹ́ jọ nǹkan tí ó wà lókè yẹn ṣe ti rí kò kọ̀gùn tó lẹ́nu ń bì ní so logo Nike ni arọra ṣe níwọ̀nba fẹ́rẹ́fẹ́ yìí tẹ́ bá wá rí shadow tó wà lábẹ́ yìí ọgbọ́n tá lè fi ṣe shadow yìí ẹ̀ẹ́ sí orí polygonal eh, lasso tool wa yìí tá a bá wá sórí ẹ̀ tá a kílìkì báyìí wá sẹ́yìn ṣe rí i pé bí shadow yẹn ṣe lọ ẹ rí àpàlà yẹn náà lélẹ̀ a tún kílìkì a kílìkì wá sétí yìí torí àrí àpàlà yẹn bó ṣe lọ níbí yìí a kàn rọra ṣòjóró fi kọjá lórí ẹ̀ báyìí àwa wá síbí ẹ ti rí àpàlà yẹn bó ṣe lọ náà láti bíi àtúnsun àbí pé ó lọ báyìí náà àtúwá síbì àrí àpá bó ṣe lọ ń bì àtúnsun àwa wá síbì àwa gbé àpá pé ó débì yìí àbí àtúntún sun síwájú ó ní pé ó jáde láti bí wá síbí àbí àpá bó ṣe lọ leléyìí bó ṣe rìnrìn àjò ẹ̀ nìyẹn àwa síta. Si àpadà pé ó tún wá wá síbí yìí àbí ibi etí ń bì yìí a ti fàpá bó ṣe wá síbí yìí síbẹ̀ àwa wá síbí ẹnu yìí gọ́ngọ̀ yìí a tún wá ṣe àpá bó ṣe wá síbí àwọn lọ fẹnu ẹ̀ tì sí òkè ń bì nǹkan tá a ti ṣe yìí ń sìn yìí a ti a ti a ti máàsì ọ̀nà ibi tá a fẹ́ paint ní dúdú tó fẹ́ fún wa ní nǹkan tó wà ń bí yìí tá a wá sí paint bucket wá ń bì yìí tá ti paint bí ṣe ti rí torí abẹ́ ló wà òun ló fi jẹ́ kó rí báyìí tá a bá wá sí èyí tó ń ṣe mask tool wa yìí tá ti click ẹ̀ ṣe ti rí nǹkan ta ní ẹ rí i pé eléyìí ò fún wa wàhálà so a kàn wá síbi eraser lélẹ́yìí eraser yìí ṣe ti rí tá a bá ti click eraser yìí tá a wá síbi yìí ẹ rí eraser yẹn ó ní àwọn èyí tó jẹ́ pé nǹkan tí àwọn àpẹẹrẹ yẹn sọ fún wa ni pé fẹ́dà fẹ́dà yẹn túmọ̀ sí pé ó máa ṣe ó máa rí fẹ́lẹ́fẹ́lẹ́ bí ìyẹ́ ẹdìyẹ bí ìyẹ́ ẹdìyẹ bó ṣe ń lọ láti fẹ́lẹ́fẹ́lẹ́ sí èyí tó tìk òun ni fẹ́dà yìí bó ṣe ń ṣiṣẹ́ so àwa mú fẹ́dà yìí bá a ṣe mú fẹ́dà yìí a lè size ẹ̀ bí tá a size ẹ̀ a máa máa wo size meanwhile nǹkan tí ò jẹ́ kí ó ṣòwò bíi a ti tẹ capital letter mọ́lẹ̀ tẹ́lẹ̀ cap lock a ti tẹ̀ mọ́lẹ̀ so a ti gbé cap lock kúrò sí ó ti ṣòwò ẹ̀hàn wá báyìí ṣe ti rí ó fi size ẹ̀hàn wá so bó ṣe wà yín sìn yín àwa wà careful dáadáa àwa sí opacity à rọra reduce ẹ̀ díẹ̀ sí bóyá bíi sixty one ẹ̀yẹn jẹ́ ká pa díẹ̀ rẹ̀ níbí ṣe ti rí nǹkan tó fún wa ṣe ti rí ṣe ti rí ẹ ti rí nǹkan tó fún wa ẹ ti rí so àwa wá sí fíìlì yìí àwa tì wálẹ̀ díẹ̀ láti fi fún ní opacity dáadáa ṣé ẹ ti rí a sì lè wá mú rẹ́sà wa ká tún parẹ́ díẹ̀ tá a bá fẹ́ kó tún parẹ́ díẹ̀ sí bó bá dẹ̀ jẹ́ pé a fẹ́ kó parẹ́ gan ni a lè sún rẹ́sà wa síwájú dáadáa ẹ ti rí i. so tó a bá change colour sàlẹ̀ yìí bóyá ká change colour sàlẹ̀ yìí ẹ jẹ́ ká mú another layer ká wá síbí ká wá mú colour a lè pick colour wa ní àtibí ẹ̀hẹ́n yellow yẹn ó ti bá wa pick instead ká máa wá number kiri bí ó ti bá wa pick ẹ̀ a ṣe okay a wá lo paint bucket wa nísìn a paint síbí ṣe ti rí bó ṣe rí ṣe ti rí so Nike wa tó wà níbí yìí ń sìn yìí tá a ti ṣe tán afẹ́fẹ́ change colour text tàbá wá síbí àsọ di white ẹ ti rí báyìí ìsàlẹ̀ tá a fọwọ́ yà yìí tá a bá kàn wá sí orí ẹ̀ bí a wá tẹ command lórí apple mọ́lẹ̀ which is uh, control lórí window tá a bá tẹ̀ mọ́lẹ̀ báyìí sìn ṣé ẹ ti rí a lè mú layer míì layer tá a mú yìí òun rèé lókè yìí a pa ojú layer yìí dé àwa wá sí. Si, ibi yìí a máa rotate ẹ rí i pé yellow ló wà lókè white ló wà nísàlẹ̀ tá a bá fi lè rotate ẹ̀ báyìí a lè wá paint white wá sí ṣé ẹ ti rí ká mú ilé ká fi síbì ẹ ti rí i pé ó súnmọ́ra wọn ẹ rí i pé ó súnmọ́ra wọn ìyàtọ̀ kékeré lásán ló kàn ní ẹ rí i pé Nike wá súnmọ́ra wọn so tá a bá pa ojú Nike yìí dé báyìí sìn yìí ṣé ti rí nǹkan tá a rí àti ní logo Nike so ẹ̀yin náà ẹ lọ kẹ́ ẹ jókòó láàyè ara yín kẹ́ ẹ túbọ̀ lọ ṣèwádìí sí ẹ try láti lo tool yìí ṣe ẹni tẹ́ bá right click pen tool p ní shortcut ẹ ẹ try láti lo pen tool yìí láti fi create àwọn logo kọ̀ọ̀kan oríṣiríṣiríṣiríṣi a máa tún ṣe logo tó le jù báyìí lọ pẹ̀lú pen tool yìí ẹ láti bẹ̀ ẹ máa lè fi ya logo tiyín kẹ́ wá ṣe níbi oríṣiríṣiríṣi bẹ́ẹ̀ so logo yóò wúlò báyìí bí kò ṣe pé ẹ a export ẹ jáde láti export ẹ jáde a máa ní láti wá sí fáìlì wa bí yìí a wá ní save a save ẹ a mọ bí tá fẹ́ save ẹ sí pé bóyá orí desktop ni o bóyá inú document ni o kánà fẹ́ save ẹ sínú document a wá pè ní nike tẹ́ ẹ̀rọ yorùbá ń pè ní nìkẹ́ a wá wá sí. Si photoshop yìí àwa wá sí jpeg jpeg ní normal size photo tá a lè lò lórí instagram lórí gbogbo àwa ní jpeg àwa sọ pé save ṣe ti rí maximum size yìí ni pé size tó máa tóbi dáadáa tó máa kúnwọ́ tí tí ó dáa dáadáa tá a bá fẹ́ kó wá sísàlẹ̀ pé kó má túbọ̀ strong tó ńlá yẹn kò ní strong tó tá a bá fẹ́ kó wá síbí yìí ó máa quality ẹ̀ máa drop gan tó jẹ́ pé tá a bá rí kò ní fine dáadáa lójú so ẹ jẹ́ ká wá sí èyí tó dáa dáadáa tá a bá wò bá a ṣe ń sun yẹn tẹ bá wò sàlẹ̀ ṣe rí bí bó ṣe rí ìgbà tá a sun síbì ẹ wò ìgbà tá a sun sísàlẹ̀ ṣe rí bó ṣe rí ṣe ti rí ẹ rí pé ó yọ àrá ó yọ àrá ó sún àrá ó yọ rainbow rainbow rainbow rainbow ìyẹn ni pé quality ẹ ò da rárá rárá ṣùgbọ́n tá a bá sun síwájú ẹ rí pé ó máa parẹ́ there is no ramp anymore there is no squash ramp again everywhere is clean so a bá sọ pé ok ó ti save ẹ̀ tá a bá wá sí inú eh, document ṣé ẹ ti rí nike wa tá a ṣe lélẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe bá wa jókòó wo èyí tí ń ṣe tutorial wa yìí ẹ̀ á tútúbọ̀ ṣe àkọ́tún ẹ̀ tí ó tún rọrùn ju eléyìí lọ.